ولا باليوم الآخر لا يؤمن بالله أنت تقولون قوليهم ولا <laughs> لا تبطلوها أما بعد بالمد قال المتنبي إذا فلا حمد مكتوبا ولا المال باقيا إذا المرء لم يرزق خلاص من الأذى إذا المرء لم يرزق خلاص من الأذى فلا الحمد فلا الحمد مكتوبا ولا المال باقيا ولا الحمد مكتوبا ولا المال باكيا ولا الحمد مكتوبا ولا المال باكيا إذا كان المرء إذا المرء لا يرزق ولا من الأذى ìgbà tó wáyé pé nínú orí tọ́lọ́ ọba fún gbogbo tí wọ́n dì fún láti sámà kò sí kó sórí tó mójú kó bẹ̀bẹ̀ orí rẹ̀ gbàjẹ́ òun kò sí kó ṣe nǹkan tó tẹ̀ mọ́ fẹ́ sọ ẹni lọ́dọ̀ lásàlọ́sàlọ́sà ní fẹ́ sọ náà ó ti bàjẹ́ ọ̀rẹ́ lọ́gbà ẹ̀rọ ní ọ̀pọ̀ náà bẹ́ẹ̀ ṣe ìrìnkò ní òun fẹ́ sọ ọ̀dà ẹ̀rọ ìdárí mọ̀rọ̀ òlà yóò gbà kọ́lá مكتوبا ولا المال باقيا ولا الحمد مكتوبا ولا المال باقيا ولا الحمد مكتوبا ẹ̀tọ́ bá ti ṣe ìdójú kò ní dúpẹ́ mọ̀ níbi ọ̀rọ̀ ìdí dúpẹ́ gbogbo fẹ́ ti ṣe náà ẹ̀jẹ̀ ti ṣe ní ẹ̀tì yẹ̀yẹ́ ẹ̀yẹ tuntun yìí síta wọ̀lẹ́ ní hàmù mọ́túbà àwọn akọ́ni tó ní òtùbàjẹ́ wọ̀lẹ́ ní màálù bá kíá tó sì rówó tó ná ètò mi náà dáadáa tó ṣe yẹn kò sí bẹ̀ ètò ìlú yìí tó ń pé àwọn onímọ̀ ẹ̀sìn ẹgbẹ́ ọgbọ́n bẹ̀rẹ̀ ọ̀ ó sì máa ń gbá náà báwo ló gbé wọ́n ó bọ́ nínú ètò gbà ó wá ní ìran bàbá inú tomato yìí máa tà wá. yóò wá kọ́kọ́ rẹ̀ dání pé kò ní dá bọ́ ẹ̀ bọ́ọ̀rọ̀ tó máa ń dùn yàtọ̀ yìí ọ̀rọ̀. Protocol gbàdọ̀mọ̀ tó yìí lọ sí darí ìbò. Protocol ni ìyẹ̀wò bí sì fi protocol da ìsìlámù. Ìgbìmọ̀ ìjàrú máa wọ̀nyẹn kan lọ́wọ́. Protocol ti ẹrú oúnjẹ àná ìrọ̀rùn làpàdé káàdà kọ̀ǹpì ọ̀tún lè èèyàn mélòó nínú wa yìí wà ní sáláfù kan tó jẹ́ pé èèyàn rí ní o tiẹ̀ yóò wá tó jẹ ìjọ pé tó ìdí èèyàn ṣe ni wọ́n wà mú ètò ìdàgbàsókè àti ìbánisọ̀rọ̀ ẹ̀rí ẹ̀rí kan. صلوات الله وسلامه عليه lórí ọ̀gbọ́n gbọ́ pé sẹ́yìn ló láyà kó aṣáájú tó lè jàǹbá láyé ọ̀rọ̀ máa rẹ̀ ọ̀tá èèyàn bá sọ àwọn tó pọ̀ òye áhà áhà orílẹ̀ oníwà bábùlù nàdà gbogbo jẹ́ kí nàdà yẹn ọ̀nà fi ṣe àpèjúwe ká ẹ̀rù kan ní jókòó lórí rẹ̀ rí i lágbàjá lọ́lọ́run ló fún mi báyìí tí ìfín ti tẹ́jú lè lágbàjá lọ́lọ́run ló fún mi báyìí mo fẹ́ òun nílé ilé kó bá a. èèyàn mélòó lẹ́nu ìjọjà láti rí wá bẹ́lọ́wọ́ ìjọba ní títà èèyàn mélòó. Níbi ìbálá sí léèyàn lọ́wọ́ kan. Ẹ̀dá kẹ́ni, Rabbul Alamin ó láti, àní ìdílé àbíkọ́lì tó sọ bẹ́ẹ̀ oní alikọ́dàrí sẹ́rù olùwáhì máa nà ṣìfò. Gbọ́dọ̀ ń ṣe fún àwọn kádàrá. Òtún náà yẹ fẹ́ ká. Ẹ̀sìn bá bá nàtọ́rọ́ ìmọ̀lákọ́tà máa dàgbé lé. Nàtọ́rọ́ òtún tó ní ìyàtọ̀ sí ìdílé ibi kọ́lá rẹ̀ náà nù ọ̀dẹ́ láìláà ní ilé ìgbésẹ̀ ní mọ́tò tó ní láti fi ẹ̀jẹ̀ rẹ̀ lọ́dọ̀ ọjọ́ ọ̀rẹ́ wá ìrànlọ́wọ́ jàbárí àjẹ́ jàbárí àjẹ́ fún ọ̀rọ̀ fún ìlú òde foundation tó wà lọ́wọ́ tó náà òní náà. Kọ́lá olùsọ̀rọ̀lẹ̀ onígbàgbọ́ mọ́ ọlọ́run ẹ̀mọ́ṣẹ́ ní ní sinọ́ tí wọ́n sọ pé aṣọ́wọ́ òkè bẹ́ẹ̀ ká tọ́lọ́ mọ̀ fáwọn ẹ̀kọ́ wọ náà tó máa wúwo nǹkan òní sọ mìíràn àtúntò sàn nínú rẹ̀ òun ìgbà tí wọ́n fáwọn ẹ̀kọ́ wọ ẹ̀rọ àánú ó mọ̀ ó wá kábàámọ̀ ẹ̀ tó kábàámọ̀ ẹ̀ tó ní jọ náà tó mọ̀ ní ó kábàámọ̀ ó ní jọ náà. mo gbà báwọn ẹ̀rọ ọ̀dẹ́kẹ̀ ó tàbí wọn lẹ̀. so ìfọ̀hánà ló fi là. mo ti yàn bí jẹ́ ní bẹ́ẹ̀ náà lẹ́yìn báyìí lẹ́lá ọ̀kàkùn àlà tó máa ní ìnira kan yàn wá kìí ṣe mi ni eh, wọ́n fi nira kan àyàfi làádọ́rọ́ ẹ̀ bá ń parí o ọ̀làjọ́ o ṣe sùúrù títí wọ́n fi nira kan ó wá jésù ọ̀sẹ̀ nira yẹn ó wá nira fún un náà à ń ta àlọ́ kẹ́lẹ̀ ó tún balẹ̀ lórí yìí wọ́n fi ìnira kàn án ọ̀rẹ́ nǹkan ọ̀rẹ́ nǹkan ọ̀rẹ́ ìnira ìpọ̀ ó ti ṣe sí orí ìlú mo máa ti máa ní mo máa jù báyìí lọ́jọ́ bẹ́ẹ̀ sì ní bí a ti wà ní wàá kọ́ ti sọ́ọ̀tì ìnira yẹn <laughs> ń tó máa ń dùn الفرار من الفتنة من الإيمان خير المكان إيه، من ينسي أرجع كل إيماني ونسي أصحاب الفتنة من يشكل الفتنة أما الفرار أنا وعيدين تفعل إذا كان الوحشي بحمزة أن يكون الوحشي وبنى أجب الإسلام بغض الله أخرى من يوم التستطيع أن تغلب وجهك عن سوء المرقوم بكمارية ومن يعني هذا قرر النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم من فتنته انا بيصاب فتنه اتستطيع ان تغيب وجهك عني تغسل بها السنين أنت الذي قتلت حمزة ولا حمزة كنت يشوف يشوف يشوف يشوف يشوف يشوف يشوف يشوف يشوف يشوف يشوف يشوف يشوف أتستطيع أن يقول بنا بنا ولا نبيه ما أقول إسلام قولي ما أن يصلي خلف النبي صلى الله عليه وسلم àtẹ́sẹ̀tìrù àtúbẹ́yìnbà wọ́dì àtà á ní nígbà kan tí a sì gbọ́n mo máa ń fẹ́ rí pé iṣẹ́ tẹ̀lé ní bágbé wá ṣe fúrufú náà ni nígbà tí mo rí nǹkan mo ọ̀gá ẹ̀yẹ̀ díẹ̀ mo gbàgbé èmi gan àti bára mi gan ló gbọ́n gbọ́n nígbà kan mo ní àgbàgbé ẹ̀ ní ìdíjà ọlọ́run fún ẹgbẹ́ nígbà mi ní à lọ́kọ̀ọ́dún ẹ̀sán lọ́rọ̀ ọjọ́ ìrọ̀jọ́ fìtí náà tó ó yá tẹ́sí eré wo káṣẹ̀ ìgbé òwò. ẹwà máa wù kọ́lọ̀ rainbow rero rainbow bìtínà tọmọtọmọ rẹ̀ ó nílẹ̀ tó mú mẹ́ láìsí bìtínà yà bí wáyé ìdínà tó fẹ́ kírun tó ń gba ọ̀kà rẹ̀ tó ṣe aláhọ̀kọ̀ tó hámọ̀ fi kọlù الفرار من الفتنة من الإيمان هذا من الحكمة هذا من الحكمة لا يتحمل جميع لا يتحمل الإنسان جميع الأثقال لست ربا ولا إله قلت الله إذا كنت جبلك فرار من الفتنة من الإيمان فإذا هذا الكتاب من أحضر ما يقرأ في الباب نو يتين يعني انت يقول àwọn ẹni eré tó kọjá yẹn ó pè sí mo ti sọ ọ̀ká nìyẹn mẹ́rin وكف الأذى وحسن الكلام وقولوا للناس حسنا وحسن الكلام هنا القول يرجع يعني اختيارات الكلمات انت بس الحوار ولا لا تقدر يتصور يطيب به نفس السامع تبدا يقول يوري كيبر الى ذلك ọ̀rọ̀ ẹni kó bọ́kùn yàn ilé ẹ̀rọ sọ̀rọ̀ tí wọ́n ní ìlú àjẹ́ tó lè tọ́lọ̀ ọ̀dọ́ máa ń gbé sọ̀rọ̀ ní ìwà sọ́ńdà ni ìyẹn lọ sọ jẹ́ ọ̀rọ̀ ìyẹn sọ iná ní ìlú ìbàjẹ́ èyí tó ní ìjàgbọ́ tó ní ìlú ìbàjẹ́ ìnà àjẹjẹrẹ yàtọ̀ kàlíláàbò bí kẹlẹ̀ mẹ́tì máa yàtọ̀ sọ́jọ́ sí à mọ́ra yàtọ̀ nínú sí à fi أبعد ما بين المشرق والمغرب إن العدل لا يتكفر ولا يتكفر اسم بايدوني لا يتكلموا بالكلمة ما يتبين فيها ها ما يتبين أعطيه وجه أنا أعطيه قوة يزل بها في النار إنتو صحيح ها إنو الوايع منك kò mọ̀ fún ọ̀sán ọ̀sẹ̀sẹ̀ ní. ọlọ́gbà tó yẹ pé tá bá uh, ah, ni o mo ni o ọlọ́run kò ṣàánú wa. nígbà mi ni ọ̀rọ̀ ìdí mu adì òun ló ló bá jù lọ́dọ̀ ọlọ́run. في مذهب الشافعي كما أقره النووي المؤذن أفضل من الإمامة الأذان أفضل من الإمامة kéèyàn ó jẹ́ tí ń pèrún ó lórí ìgbẹ̀ tí ń kẹrùn lọ torí wípé ẹni tó jẹ́ ìmọ̀mù lọ torí wípé ẹni tó ń pèrún òun wọn yìí sábà kàákùn tó ń jẹ́nu iṣẹ́ wọn púpọ̀ àwa sọ láì jẹ́ pánàbí sọ pé wọ́n àdébí ọba fún wàhálà ó ní kó nà màtẹ́rọ wà ánà àti òòlù àṣà àwa mẹ́wàá kan nínú àwọn ọmọdé gilman àwa kan ti rí lábá gbọ́ tẹ̀lé ìnàbí láyàlá ìlú àìbè làwọn ọmọ tí mi láre pè ó fa làbá bí ṣe yẹ ju ọgbẹ́ àwọn àtìmọ́ àwọn àtìmọ́ قل سمع النبي صلى الله عليه وسلم فنادى انا واغبو تنصر اذا ما هم مشركون فنادى وهو ابن 16 أما أستغفر إبان وطن الله هو ابن 16 لأن المركب الجزئين يفتح جميع الأجزاء مش جو أما 16 years فقال النبي صلى الله عليه وسلم أذن فأذننا واحدا واحدا أنا أقول كيف قوام الطيب أنا أقول فأذننا واحدا بعد واحد أنا أقول وأنا العاشي إنه واقع وقيم فلما أذنت ما تقول قال هذا أنا أقول آه،, آه هو يقول كيف إيه؟ إذا جمهور قوم تشهد والله لا إله إلا الله أنا أقول لا وأنا أقول هو قال الذهبي رحمه الله البر التقي جعله الله هكذا قال وكان قد أورث او هذا الأذان إلى يومنا هذا من يوم عبد الملك الملك يوم هو قوني أذان كذي eight century eight hundred years àwọn ọmọ rẹ̀ náà ní tó jẹ mọ́ azinu ó yẹ kó ti kọ́lẹ̀ fún wọn lẹ́gbẹ̀ẹ́ tí kì í kò gbọ́dọ̀ parí ọ mọ́ azinu làwọn ọmọ ẹ̀jẹ̀ láyé wa o. ẹ àìní òdodo ni òní jẹ́ kọ́kọ́rọ́ wà jẹ́nà imam ní ṣe hátàdì rẹ̀ kó fi mẹ́rin sí dàbí imam kí ti kúrú ọlọ́run kí ti kúrú ọlọ́run kí ti bẹ̀rẹ̀ dá aláìkáwé ní sọ̀rọ̀ sùn nílẹ̀ láì. يثبت في ذلك شيء ويديك ذلك هذا مرة شيء قبول وإن كان لله ثم يقول الله تعالى قبول títòpé ó ti bùkátà àwọn èèyàn tó kọ̀ mọ́ kẹsùn ṣùgbọ́n kì í ṣe pé kí n gbádùn àwọn tí wọ́n tẹ̀lé ìmáàmà wa kì í ṣe bẹ́ẹ̀ ń kádà ní alábàá alábàá bá wọn pé lò láyà kò bá abàdà قال الله عز وجل إنما يتقبل الله من المتقين sọtẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn àfáàrí àwọn ọmọ rẹ̀ lórí kánìyàn ṣe dáadáa àmọ́ wà lọ́nà pápẹ̀lẹ̀ ní yẹtù ìmọ̀ òbí nígbà táwọn ẹni tí ó ṣe tẹ́lẹ̀ àwọn ti bàjẹ́ pàtàkì ìyá ìmọ̀ òbí àlùmọ̀tà òbí bẹ́ẹ̀ náà ní àwọn tó wà wàá rí tí wọ́n bàjẹ́ jù wọn lọ. àníyàn tí wọ́n tún wá bàjẹ́ ju àwọn àwọn wọn lọ torí pé ìnáwó yẹ iṣu náà ṣe aláṣáfi lórí ẹ̀mà àwọn yìí mọ̀ gbé mọ̀ mọ̀ ṣẹ̀fẹ̀ ní ìjìká àwọn àpò àná ìjìká àwọn náà ní kọ́lọ̀ náà àjọ̀jẹ́ ilẹ̀ mọ̀ yọ ṣàmúhàn ní ìdàdí lórí ẹ̀mà ayọ̀hún ayọ̀hún ilẹ̀ mọ̀ yọ ṣàmúhàn إنما يخشى الله من عباده العلماء أين هؤلاء العلماء الجلاء أين هم أين هم أين سفيان أين مالك أين شافع أين أحمد السنة أين هم أين البخاري رحمه الله أين هم أين أبو إسحاق الصبيعي رحمه الله أين إسحاق بن راهوية أين الوكيع أين سفيان بن عيينة أين مالك أين ربيعة الرأي أين الدارمي رحمه الله أين أبو داود أين الترمذي النسائي وابن ماجه أين ابن ماجه القزويني أين هؤلاء أين هؤلاء كما قال سفيان بن عيينة اجتمع معه الناس يوما فقال أيكم من أهل مصر قال واحد قال أنا قال أين آه عبد الله بن كيف كان عبد الله بن لهية فيكم Eh, àwọn èèyàn pé wà bá ní olówó ní ara tẹ́lì kankan wọ́n alínkùn ahàdùnmẹ̀lì ahàlùmí fún tẹ́lì kankan wọ́n láti Egypt ní wọ́n náà ẹ̀lẹ́gbẹ̀rún bẹ́ẹ̀ Egypt ní tiwa ní tiwa pọ̀ tó wá ètò sáfà mi ni wọ́n tó bá mi ní sáfà tó ń jẹun lọ́dọ̀ fún àyíkú náà lọ́dọ̀ tí wọ́n rìn sí gọ́ọ́yà tó lè class lọ́dọ̀ tí ní òkùnjú wa ní níbẹ̀ képẹ̀t ìklas képẹ̀t là òṣù wa ní níbẹ̀. ní náà kódà ìwà ìjẹ́ pé kó ń ṣe fíìmù náà ni ẹ̀wọ̀n fíìmù tó burú ní kó lè wà fìyàn náà ṣe fíìmù lè yẹ kúùlà kí ni èkó ìtò wàlláhu àrọ àkúnni mọ̀káàtì sálẹ̀ sọ pé mo sọ pé sálẹ̀ sọ pé mo فقال أين وكيف عبد الله بن لهيعة عبد الله بن لهيعة قال إنه قد مات قد مات قد قال هل فيكم أحد من أين من أهل الرملة كيف كان فلان سأل العلماء جلاء قالوا قد مات قد مات قد مات فبكى قال خلت الديار والصدق غير مسود ومن الشقاء تفرد بسؤدان خلت الديار إلى تداول والصدق orí ibú ni máa jẹ́ fún yàn àfàwọn bèbè sùdáàdì kí wọ́n sì rú wa kó pọ̀ kí wọ́n sọ pé èyí tó sọ bẹ̀rẹ̀ ọ̀lẹ́rẹ̀ o ẹ̀wọ́n tẹ̀lé ẹ̀ wọ́n mi náà ṣàkọ́ ẹ̀ àfàwọn bèbè sùdáàdì wọ́n dé orí ibú dé kọ́ sí ní tẹ́mi bá ti sọ nù tani ó sọ fún mi pé à nà ẹ̀yìn rẹ̀ sí المتول ومن الشقاء تفرد بالسوء àwọn èèyàn wọ̀nyí o onígbìyànjú ni wọ́n o àfa ni wọ́n o ẹni rí lámọ̀ wọ́n tí ọlọ́jọ́ wọn débẹ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní ká sọ pé a fẹ́ jẹ́ mọ́ agbínú olórí kálá jẹ́ ìmáàmù lọ òní mọ́dàgbò ìkìyàrú al-Imam an-Nawawi faqal ikhtalafa أصحابنا أصحابنا هنا الشافعية أبي أو أصحابنا هنا الشافعية إمام النووي كان شافعيا شافعي طبعا هذا في أصحابنا بمعنى الشافعية في الآذان والإمامة منه كن جمع الدين الإمام قال ضرب الشيء لا تجيب جيبته جت جوب وسأتوا ماشي

Eh? ọmọ tí ń jẹ́ sí mẹ́gbà àfà fún ẹ̀sìn ìjọba mi jùlọ. torí pé àkàwọn ààrẹ ìsàlìlà ilé ìsàlìlà nǹkan àlìlà nǹkan àmàlú mọ́tàkà rẹ̀ gbọ́nà tó ṣe lè ṣiṣẹ́ yìí tàbá fi lè kọ́kọ́ ìyẹ̀kẹ́lẹ̀ ìlú báyìí tàbá fi lè tó bá báyìí nǹkan àmọ́tàkà rẹ̀ là mọ́tàkà rẹ̀ kò bá máa ń pè àwọn nígbà ibi táwọn àtẹlẹ wúlò rè mọ́ṣáàlá àwọn náà lè ríṣẹ́ ṣe ní mọ́ṣáàlá. ìgbẹ́ nìkan ló to àwọn tíra àwọn àfáàtẹ rí Bukhari dé inú mọ́jà àwọn náà fi nọ́mbà sípàgẹ́ ní nọ́mbà yìí ti kó tí wọn ló kọ́ ni àwọn ìsáfà tó bá yẹn ẹ̀wù ìsáfẹ́ rí nọ́mbà kóòtù lẹ́yìn ó mẹ́rin sákàá rẹ̀ tó wáyé pé tó wọ́n ní kékeré náà dàbí Bukhari báyìí fún alọ́sẹ̀ ò lè dì í ní ṣe lérí ẹ̀ ẹnìkan ló dípò tẹ̀rkì tẹ̀rkì ẹnìkan ló dípò tẹ̀rkì ìyá nọ́mbà àwọn kìíní tọ́mọ́tẹ́ mọ́ kó tẹ̀ ní ìsìn ìrọ̀ wà lọ́wọ́ ṣé ó rọ̀ wà lọ́wọ́ tọ́mọ́tẹ́ rọ̀ wà ó Bukhari sí kìtàbù sọ̀lá báàbù kàdà èèyàn mélòó ni wáyé ó sì mọ̀ wá kìtàbù sọ̀lá báàbù kàdà èèyàn mélòó ìbáwọn kan ló dípò tẹ̀rkì tẹ̀rkì ìbáwọn kan kò ní bá ìtumọ̀ mu nípa kò fífò ìrọ̀ à ẹjẹ́ fi àmì sí pé là mọ́dùn bíbà kà á kọjá tí náfàsì rẹ bá tán bíbà tún gbé padà látẹ̀yìn kan ní kó mọ́ bá ẹ̀ bá wọn kánú gbogbo wa ayé ọlọ́run mọ́lá bá tún gbà lórí wa àmọ́ kò sá jẹ̀mọ́ mi náà ni kò ní sóògùn kò sá jẹ̀mọ́ mu ẹ orí àtúntò bá ti parí pé òun àjẹmísọ́nà náà nǹkan bẹ́ẹ̀ ọbẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kan wàláhù ìsẹ́bẹ̀lú ìlẹ́bìhù àdínà ìlẹ́bì wọ̀kẹ̀ ìsẹ́bẹ̀lú ìlẹ́bìhù àdínà ìlẹ́bì wọ̀kẹ̀ ìtí nǹkan díẹ̀ ní bẹ́ẹ̀ nǹkan díẹ̀ nọ́bà alákọ̀jẹ́ nǹkan díẹ̀ ló rẹ̀ nítorí jókòó sí yẹn kò sí nǹkan bẹ̀ púpọ̀ ẹ̀ pé àṣẹ ah, ìfúlágbájá tó máa ti lẹ́tọ̀ inú fẹ́ torí ẹ̀kẹ́ ah wọ́n ti sọ àwọn àbá rẹ̀ tó ń ṣe competition ayé àwọn tí ń kọ́ ni bá a ti ń ṣe ní ọdún kìtọ̀ òdòdó wọn tí kò kò sẹ́kù kan àfíríkà bẹ́lú àgbọ̀rọ̀ yòó kálẹ̀ ìgbọ́n lẹ́sẹ̀ ìlú tí a rí kálẹ̀ ìgbọ́n lẹ́sẹ̀ ìlú tí a rí. bóò la ti ṣe àwọn tí ń kọ́ ni bá a ti ń ṣe ní ọdún kìtọ̀ òdòdó wọn tí kò kò sẹ́kù kan أفيك أين بومباز أين بومباز تكي البر أين بومباز أين اتقي الله اتقي الله بومباز أين بومباز أين الأطيمين وفي الزمان إن الله ماذا انشروا وفيمين إن الله ماذا هو الله أين الأطيمين أين الجد في العمل أين الألباني والله هو السنة ولكن أكثر الناس تغافلوا عن سنة نبيهم أين على البالي ewu jókòó àwọn àfa mẹ́ta tó bí àwọn táwa millions of salafiyun jókòó àwọn mẹ́ta pápọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìlú millions of salafiyun ní gbogbo àgbáyé ọkọ àwọn mẹ́ta nígbà tí ìmọ̀ tó fẹ́ ìkíláàsì kí ló dé abọ́dọ̀ sọ̀rọ̀ tí ìmọ̀ bá ti fẹ́ sincerity a máa lè sọ ọ́dọ̀ ní fọ́gbọ́n wọn ìmọ̀ tó bá jẹ́ òun ọkọ̀ sincerity kí ni wọ́n dùn a máa nà fàáì ẹni wọ́n dùn mọ́tàkọ̀ bílà mọ́tàkọ̀ bálà ní ti jẹ́ tẹ̀wọ́n bá. ẹ yẹ mọ kátìrà àwọn onímọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wa ẹ máa káàkiri ẹ ti sá ah, ó rẹ̀ fọ́n ti ní ti o ayọ̀ wọn wọlé ìṣèlú Al-Albani ìsọmọ Saudi o wọ́n bí iṣẹ́ òfin ní ọ pé Al-Albani àti lágbàjá ó ní máa ń bẹ́ ìnà òun wà bẹ́ ìnà Al-Albani kàmà bẹ́ ìnà sábà wà láà ó máa ń bá ní ọ̀nà ọ̀lọ́ máa bẹ́ ìnà òun wà bẹ́ ìnà Al-Albani kàmà bẹ́ ìnà sábà wà láà àìmọ̀ àwòrán ó kéré náà bá bẹ́ẹ̀ nìkan tí òun kọ́ ọmọ kí ń rẹ̀ ní ọ̀tá àwọn ìlú àtàbùkù ní táwọn àbákù ilé tí ó lọ́dọ̀ bẹ́ẹ̀. àbùkù táwọn fàkù ilẹ̀ lágbàjẹ́lá kùmọ́ náà lóòtọ́ ọmọ ọkùnrin ọmọ náà pa ilẹ̀ bá débi náà fẹ́ lọ́wọ́ ní ọwọ́ wọ́n gẹ́gẹ́ lọ́wọ́ ọ̀hún Dóò mọ́ wọ́n ń tra ẹ̀mẹ́ àwọn àbúdání àwọn kan rẹ̀ tí ọmọ tí ó lè jáde níbi ìpínlẹ̀ sórí kò sí kẹ́ṣíà láyé fún ọ̀fùṣẹ́ ìhòhò lọ àfáàrẹ̀ mọ̀ bẹ̀rù ọlọ́ wọ́n yá kùnú lẹ̀ ẹ́lìmọ̀ mi ha àdàlùmọ̀ ìdá ìdí ìdí ń kọ́ ẹ̀sìn ọlọ́run náà tí wọ́n kó lẹ̀ sí mọ́ gbogbo ẹ̀ wọ́n ní kí mọ̀ tó bá mọ̀ tó fọ̀ bẹ́ẹ̀ tó bá mọ̀ tó fọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n bá bá jáde fún wa in tattaqullaha yaj'al lakum furqana sáàbẹ̀ wọ́lọ̀ yaj'al lakum furqana ọlọ́run ń tẹ́tí wọ́n bẹ̀rù ẹlẹ̀ kí ni ìjẹ́ ọgbẹ́ rẹ̀ ọlọ́run fún pálíbùlẹ̀ ẹ̀yìn àlùbùrọ̀ kí n kọ́ nǹkan bàjẹ́ mo bàjẹ́ mò ń rẹ̀ ṣe tìta ẹ mọ̀ yẹn gbọ́dọ̀ rẹ̀ tàwádé lọ́kàn rẹ̀ náà ti sọ wọn tí a rí sàbí ẹni aráwọ̀láza aráwọ̀láza aláyẹ̀kọ́wọ̀lá aláyẹ̀kọ́wọ̀lá lọ́kàn rẹ̀ sí yẹn sọ́nbù kíbẹ̀. láyà alámọ̀lì náà ṣe kókó kọ̀ọ̀hún láàbì ṣe ìṣèlú wọlá lè wádìí láàbì ṣe ìṣèlú wọlá lè wádìí وفي جوكو كلا عفارة أنا عفو دمكيو أكيد عفارة يجلس في الحلقة من النوع هذا بيانو هو يعني يروكم يوم يعني؟ يعني؟ النظر فيه نخوف على مستق... في مستقبله اللي هو الجبال اللي هو الجبال الله جادي انتو دا النووي رحمه الله تعبوا النووي قاله تعبوا في كتب وكتابة مثل هذا الكتاب wọ́n ṣe wàhálà ní kó kọlu tí wọ́n bá ń yìí àwọn gbọ́dọ̀ ká jáde kàtó wọn ni lásìkò àmìnà zakiri na lọ́hà kẹfìyà wọn zakiri kó tí wọ́n padà bẹ́ẹ̀ tí wọ́n ti ọlọ́wọ́ bá. lórí pé àti ìgbàanà láwọn di láwọn dẹ́kun yẹn àwọn kéré sáwọn ti ń ṣe lọ́wọ́ àwọn ti ń ṣe lọ́wọ́ pọ̀ jù wá lọ tí gbogbo wa yìí ìlọ́po wa hundred kábẹ̀rẹ̀ ti ń ṣe They are too numerous. Too numerous. Ìkànjọ sí wọ́n ti pọ̀ ìyapa ọlọ́run. Jáde kó o sọ́sá sí ìlànà kò fọ́sí the ẹ̀. Ló tẹ́lẹ̀ ní. Sárọ̀ màá sí yàní kátọ́rọ́. Ìjì mọ́sálásí Háàdà Màsílì Mùkárí Màsílì Hàrí Súnà jáde sí sáré ẹ̀ kan lọ́wọ́ sá. Àdúgbò tẹ́lẹ̀ ní. Bí ìbá ìrírí ẹ̀ṣẹ̀ sátọ́ ń tẹ̀lé ra wọn nǹkan ti fẹ́ níbẹ̀ èyí kọjá èyí mọ̀ pé ṣé máa gbé màálẹ̀ délé báyìí ẹni tá a kọ́ ní alùpùpù sí òdélé báyìí òdélé mọ̀ òdélé mọ̀ ìlẹ́sìn kódà àwọn èèyàn ṣì nǹkan lórí fóònù wọn ti ń ba nǹkan jẹ́rẹ́ ní mọ́sáàsì kì í ṣe pé bí gbígbé náà inú mọ́sáàsì àwọn ẹbí sí iná níbi sí yá ṣe àṣàlà yóò yóò àṣàlà àṣàlà àṣàlà ó ń tún rí ara rẹ̀ jẹ ó ń tún rí ara rẹ̀ jẹ báyìí ní ìsàrò alára sí rírọ wàláwọ alùpọ̀ màá rírọ. a sọ̀rọ̀ nípa opinion yìí ó pín a ti sọ̀rọ̀ nípa táǹpẹ̀ ní àtẹ̀síwí ìbùtẹ́lẹ̀ ọkà tó fi ọmọ kún ká tó إلى الإعلام بعد الإعلام وني العو الإعلام الأول هو تجتا من كفوا تنصر هذا يسمى تسريبا يبقى تصدر وانصر التسريب هو إعلام هو ماذا؟ العود إلى الأول بعد الإعلام الأول التسويد هو إعلامه بعد الإعلام الأول إذن جاء التسويد ومن العود sọ fáwọn èèyàn pé bẹ́ẹ̀ ti fọ́lẹ̀ kan a ní ká tuntun sọ fún yìí. Ibi jẹ́ tẹ̀sán ìbùnìyàn sí lóra. Kọ́ọ̀là. Mísù kọ́mí yìí as-salatu khayrun minan nawm. as tó as-salatu khayrun minan nawm ní ìsìn kí làwọn pé o àtẹ̀sìn àwọn mọ̀sáyẹ̀ nìyí alódà ká máa ìdìlú bọ̀ sí ha pẹ̀lú mọ́síláṣí àti pé kí ní o àbí kí ní o tó sọ ọ̀nà ọ̀nà mọ́síláṣí kí lápé àǹtí fọ́nrẹ́bẹ̀rẹ̀ àbọ́ọ́là ó sún ẹ̀ mọ́ òkan ní wọ́n ti àmọ́tíkẹ́sì gbogbo ìgbóòlà tó kọ́kọ́ omi gbọ́. ọ̀pọ̀lọpọ̀ wọ́ ẹ súnmọ̀ ló mú sírí ẹ tó ṣe súnmọ̀ wọ́n ló fẹ́ sí yóò yóò tún ṣe dídí àmẹ́rin tó tún níjẹ́ tẹ́wọ́ gbà mọ́. bó bá láwọn fẹ́ ṣe díkìrì tó bá lè sọ̀rọ̀ tó yìí àìsàn gbé pèlè pé àwọn kan ní káàdì ìdí káàmọ̀ fún ìbáyà alàlà ìlà ìlà ìlà ìlà àkókò ní nítorí ní ọmọ yìí ó padà di ijó ó padà di òṣì ó padà di dákújákú pé á máa yàn lọ́wọ́ ìjó wọ́n ti rún ọ̀rọ̀ jẹ lọ ó lọ ọmọ sí tó fi dì lánà kí ló yọ wá súnà súnà ológun tuntun ìfákútú ní òkú ẹgbẹ́ ni pé àwọn kọ̀míkọ̀ tá àwọn ibi tọ́lá wá tẹ́lẹ̀ náà kò sì wọ́n jù àwọn kan tún jókòó sí ẹ̀rọ ọ̀dọ̀ ìjọba ọlọ́run ní káwọn oníṣẹ́ náà tọ́lá wá jù wọ́n lọ. ibi táwọn kan tó lọ́tẹ̀ bàbá àwọn àbùmí ojú ẹ̀ ṣe àbùmí tó wà. àdéhùn ìlera àwọn àlàyé kì í ṣe fáwọn gan gbọ́ lárúbáwá ọba yìí fi àbòsí báyà lò. láti náà bò fẹ́ ayọ̀ kùránì sọ. إن الله لا يحب كل مختال فخور وقصد في مسجد والمشركين في دروس العربية ó dúró síbẹ̀ ẹ̀gẹ́tẹ̀ ó sọ òun ká bí yàwó ẹ̀ sáni sáàlì òun ti wá dàá ilé màkà kan. jíjẹ orí tí ó pamọ́ fún yóò wá jìbìdà fún ìzá tẹ̀lé bí ìlú pé ah, ẹ̀ka kankan mi ìyá náà sí náà ẹ̀ka kankan mi ẹ̀ka. عليه عليه ما انت ما كان انت ما في قانع انت ما شاء الله طالب انت بقى قانع لها انت ما شاء الله طالب انت بقى قانع لها انت ما شاء الله طالب يجي مجرد الاستهزاء مجرد الاستهزاء ليس وراء ذلك الا ليس في شيء لمن تدبر امرأ وتستعين منك اجمع الله الذي ليس في شيء هو هو ماذا العون إلى الإعلام هذا الاحلام الأول بنطني التسليمية مثل قولكم الصلاة خير من النوم الصلاة خير من النوم العامة في تنبيه من العلماء الحنفية وفي التصويب سنة متى كما قال العلماء التصويب القديم والتصويب المحدث ذلك بإذن الله بغداد wọn ni wọn ti bẹ̀rẹ̀ rẹ̀. ẹwà torí rẹ̀ ẹwà dáadáa fún wọn ọlọ́mà fún wọn lẹ́mìí dáadáa lórí dáadáa ọlọ́mà àdúgbò bí sọ́lá fẹ́ tí wọ́n tún jọ àpọ̀ ìpè títí títí títí tó fi di ìjọ kan